ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé là ń forí wé. rántí pé ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. rántí pé ọ̀rẹ́ mi yẹnu kan má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì lè palè wáyé. ó ti pè é ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì lè palè wáyé. ọjà mo tún ti débi iṣẹ́ mi o Saoty o arẹwà mo tún ti débi iṣẹ́ mi Saoty ọmọ bàbá iṣẹ́ mi ẹni tí àfiṣẹ́rán tó sì ń kọrin ìrántí bọ́jọ́ ṣe ń yọ làwọn yọ̀tún àfi tí oyin ó bá dùn lórí wa òní dùn létí mo kún fi sọ́tẹ̀lẹ̀ ṣàwùtí o ṣẹ̀rántí pé kó má gbọ́dọ̀ ànú orin mi òní tí orin ẹni ní pẹ̀lú ọlá láéláé títí ẹni ní kò yé wù ẹgbà pé kò létí kò létí inú kò ní títà àdìtí ẹni ní kí láti ẹ̀ ń kọ́ náà lẹ́ni tí ó fetí ọ̀tẹ̀ ń lórí wa àfitì tó bá méjì ọ̀tẹ̀ kú òótọ́ kó dẹ̀ tí o ẹ sọ fún tó bá méjì ọ̀tẹ̀ kú. ẹ kúrò lẹ́ ẹ kú àtàárọ̀ gbogbo bí yòówù tẹ́ ẹ bá wà lónìí ẹ rà àánú gbà o gbòrògbòdà yóò nílù fún yín jó ẹ ní wáyé bẹ́ẹ̀ ẹ ní lọ bẹ́ẹ̀. <clears throat> ìpín yín á ṣẹ ọmọ aráyé ò ní bògo yín mọ́lẹ̀ orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú gúrúùpù àlálílá àti ìtumọ̀ rẹ̀ tí mo kalẹ̀ sí àdúgbò Bàrígà. mo fẹ́ pe àkíyèsí wa sí nǹkan kan ẹ̀yin tẹ́ máa ń lọ send the date of birth sí mi ọmọ bí àpẹẹrẹ ká sọ pé ọmọ February five ọmọ June six ọmọ September kìíní kan ṣé wọ́n lè fẹ́ra wọn rubbish ni mo ti ṣàlàyé fún yín ohun tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọnù leléyìí tí ẹ bá mọ nǹkan ẹ lọ wádìí lọ́wọ́ àwọn tó bá mọ̀ ọ́ February five January one ẹjọ́ ǹjẹ́ wọ́n lè fẹ́ra wọn tọ́ba fẹ́ béèrè ọ̀rọ̀ ó ti mọ ó ti mọ ohun tó fẹ́ béèrè nìyẹn mo ti jókòó yẹ wa ní ìgbà àkọ́kọ́ láwọn ọjọ́ tó ti pẹ́ àwọn òyìnbó ló kírètì rẹ̀ o ìmọ̀ tí ọlọ́run sì fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ok ẹni tí ó bá wá mọ ọjọ́ tí wọ́n bí tí ò sì mọ oṣù tí wọ́n bí ó sì fẹ́ mọ irú ẹ̀dá tó jẹ́ báwo ni ó sì mọ̀ ìyá tó da ẹ̀jẹ̀ lé ọmọ lójú ó ní í ṣe pẹ̀lú kádàrá ẹ̀dá. E ìyá tó da ẹ̀jẹ̀ lọ́mọ lórí ó ní í ṣe pẹ̀lú kádàrá ọmọ yẹn. ìyá tó da ẹ̀jẹ̀ lé lórí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ kádàrá rẹ̀. mo ti jẹ́ kó yé wa ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí máa ń tẹnumọ́ yí pé wákàtí mẹ́ta ni ẹ̀dá ènìyàn ń lò láyé tọ́ ọ bá gbọ́ rí máa gbọ́ lónìí ẹ̀yin ìyá wa tẹ̀ ń wò mí wákàtí mẹ́ta lẹ̀dá ènìyàn ń lò láyé ìgbà òwúrọ̀ wákàtí àárọ̀ ìgbà ọ̀sán wákàtí ọ̀sán bẹ́ẹ̀ náà ni ìgbà alẹ́ ẹ̀dá tí í ṣe wákàtí alẹ́ mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn. May five June two ǹjẹ́ wọ́n lè fẹ́ra wọn ǹjẹ́ wọ́n lè sọ̀rọ̀ gbogbo àwọn tí mò ń sọ yìí kò lè sọ ọ́ fún ẹ. Oṣù òkè oṣù òkè bá a ṣe wà nísìnyí àti wà ní december oṣù òkè every december oṣù òkè la máa ń ṣe iléyá georgia calendar a sì wà ní oṣù kẹjọ fresh oṣù kẹjọ kí ló fi jọra wọn tá a bá wá wo oṣù pé èèyàn mọṣù rẹ̀ rárá sí òní mọrú ẹ̀dá tó jẹ́ ata àlóṣù òkè ata àlóṣù jọjá kàlẹ́ndà ok èèyàn fẹ́ mọrú ẹ̀dá tó jẹ́ báwo ló ṣe lè mọ̀ ó gbúdọ̀ mọ̀ kódà kó tó máa mẹ́ ikọ̀ ìyá rẹ̀ ó gbúdọ̀ mọ̀. ẹ́ ìdí nìyí tí ẹlòmíì á sọ pé tí máa ń béèrè lọ́wọ́ wọn pé kí ló wá dé kí lẹ́ ń wò tó máa àwọn pray sí àwọn pray sọ̀rọ̀ ara àwọn gbà táwọn fẹ́ẹ́ bẹ́ẹ̀ kọ́ báyìí ó wù kí àárẹ̀ ó mú yàn láyé tó dé hospital kódà kó kù ìṣẹ́jú kan tó fẹ́ kú dókítà ni wọ́n ṣe àyẹ̀wò fún ẹ̀yin ìyá wa tẹ̀ ń dàbí irú ẹ̀ máa já mi dókítà ni wọ́n lọ ṣe àyẹ̀wò wọ́n lọ ṣe tẹ́sítì fún tí wọ́n bá ń ṣe tẹ́sítì wọ́n bá parí tẹ́sítì tán tí wọ́n bá mú rìpọ́ọ̀tì wá ìgbà yẹn ni dókítà tó mọ processing ìlànà tó máa gbà nísìnyí <clears throat> iṣẹ́ kọ̀ọ̀kan ló ní processing rẹ̀ lọ́dẹ̀ ní òfin rẹ̀. bí èèyàn bá kú tí wọ́n sọ pé wọ́n pààyàn tọ́rọ̀ bá dọ̀rọ̀ ilé ẹjọ́ ilé ẹjọ́ ọgbà pẹ́ nìyẹn ló kú kó kú wọn ọgbà kó kú nínú òfin ọlọ́pàá gan ò tí ì gbà kó kú wọn á ní wọn lọ ṣe tẹ́sítì fún fún òkú yẹn láti mọrú ikú tó pa á àwọn dókítà tó wọn jẹ́ specialist wọn ẹsẹ á lọ sí dókítà ń báyìí o ń báyìí o ń tó pa o wọ́n ẹ̀sẹ̀ wàá kàn fáwọn ẹ̀ pé ẹni yìí ti kú. ẹ má lọ kọ́ ẹ má máa fabricate nǹkan bá mọ̀ ẹ má máa kó jọ níbi tí ọ̀pọ̀lọpọ̀ ti sọnù àwọn èèyàn máa ń fi kíní yẹn dà mí láàmú. ẹ mọ <clears throat> ọmọ tó bá wà lábẹ́ òun fẹ́ àbí tó jẹ́ wo mọ̀ tọ́ba lọ́mọ February ni ọ́ ewúrẹ́ bímọ February tọ́ba lọ́mọ February ni ọ́ àgùntàn bímọ February tọ́ba lọ́mọ February ni ọ́ ẹdìyẹ bímọ February sọ́tọ̀ àbí ọ̀tọ̀. èmi ò mọ̀ ń pa ẹ̀ Libra lẹ́nìkan Aries lẹ́nìkan Jupiter lẹ́nìkan èmi ò mọ̀ o èmi ò mọ̀ gbogbo àwọn yẹn o èyí tí mo mọ̀ tí mo gbé wá láti òde ọ̀run tí mo sì tún kọ́ lọ́dọ̀ bàbá tó bí mi à <laughs> ń sọ̀rọ̀ fún yàn kan sọ pé bẹ́ẹ̀ kò rí rí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ ṣe ń wò mí gbogbo àgbáyé ló ń wò mí mi sọ̀rọ̀ fún yàn kan sọ pé bẹ́ẹ̀ kọ́ ló rí rí mò ń sọ̀rọ̀ fún ọba aláyé wọn ní bẹ́ẹ̀ ni mò ń sọ̀rọ̀ fún jòyè wọn ní bẹ́ẹ̀ ni ìsọ̀rọ̀ yìí torí pé kẹ́ ẹ lè wádọ̀ mi o mò ń jẹ́ kẹ́ mọ àwọn mistake tí àwọn èèyàn ń ṣe ni o. ẹ jẹ́ fún yín ní àpẹẹrẹ kan ọkọ àtìyàwó kan ti ń fẹ́ra wọn ìyàwó jẹ́ kìrìsìtẹ́nì kódà ọjọ́ mọ ilẹ̀ Ìgbò ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ni wọ́n gbé <clears throat> ọkọ jẹ́ mùsùlùmí wọ́n ń fẹ́ra wọn ìyá ọmọkọ ọmọ rẹ̀ bàbá ọmọkọ ọmọ rẹ̀ tí ọmọbìnrin yìí bá ti lóyún wọ́n jọ fẹnu kò sí pé kì í yá táwọn ó ṣe wẹ́dí tí ọmọ yìí bá ti ní oyún tóyún bá ti ń dúró sí lára yóò sì kìnnì oyún yẹn wà lẹ. ẹ oorun ní ṣe ẹ̀dá ní ṣe premature ni pèsè kínní kan ni gbogbo òyìnbó ni ń gbé jáde ọwọ́ apẹ́ àǹtí rẹ̀ kan wá ní ah, sọ̀rọ̀ yìí ọ̀gbà káwọn ọ̀kẹsẹ̀ lébọ̀ báyìí ọmọbìnrin yìí ọlọ́run sì fún un ní ẹ̀bùn àlá a máa lálà dáadáa. ẹ̀gbọ́n ọkọ <clears throat> ọba láwọn méjèèjì káwọn jọ dọdọ àfọwọn ọba gbéra wọn wá bá mi pẹ̀lẹ́ ọkọ oníyẹsà pẹ̀lẹ́ ìyàwó oníyẹsà <clears throat> kí ló ń ṣẹlẹ̀ <clears throat> wọn tọ́ bá lóyún a máa wálẹ̀ àwọn fẹ́ẹ́ ṣètọ́jú fún un tó fi jẹ́ pé oyún ìyẹn kọ́ ní kan kì í tí ì débẹ̀ wọn kílé kọ rẹ ọ̀sọ́ ìwọ ọkọ náà kílé kọ rẹ ọ̀sọ́ ìwọ ọkọ kílé kọ ìyá rẹ ọ̀sọ́ ìwọ ìyàwó kílé kọ arábìnrin sí ọ̀dọ̀ ìyá rẹ̀ ló ń gbé ó ní ọ̀dọ̀ Hmm. ọpẹ́ ọdá wọn lóhùn tọmọdé wọn lọ bó tó bí ijọ́ kẹta rẹ̀ lára àwọn sàrà nǹkan kẹta ni ó ṣe àpẹẹrẹ tó bá rí oko jẹ́ kí n mọ òun lálàá ẹ̀yà wí mi ń gbọ́. wọ́n ń lé ní ojú oorun wọ́n ń lé ní ojú oorun àwọn tí wọ́n ń lé àwọn kan wọṣọ pupa àwọn kan wọṣọ dúdú wọ́n ń lé kiri wọ́n mú ọ̀bẹ dání. eré tí ń sá lọ bàbàbàbàbàbà olóhùn rí omi ńlá ọkàn bẹ́ sínú omi ni. bíbẹ́ tí ọbẹ̀ sáàrin omi ó rí àwọn èèyàn wọ́n pọ̀ mẹ́ wọ́n wọṣọ white òun náà bára òun náà aṣọ white. àwọn ẹni ènìyàn ò lè wọ́bẹ̀. ìkànnì wọn bá lágídí ó ní kò gbọdọ̀ jò nílọ kò gbọdọ̀ jò nílọ bíbẹ́ tí yẹn ọbẹ̀ sínú omi jùà àwọn tó wà nú omi àwọn bá gun lọ́bẹ̀ mọ́bẹ̀. jíjí rẹ̀ tí ó jí fóònù rẹ̀ ríngì ni ṣàdédé ni ìyá rẹ̀ ṣubú o mbọ̀ ni wọ́n ti ṣubú mbọ̀ wọ́n lọ́n dájú yìí wọ́n ló jí lójú oorun olóhùn lọ ọ̀tọ̀ orí bó ṣe dìde ẹ̀ náà lọ́wọ́ alẹ́ bẹ́ẹ̀ àtìgbà yẹn ìyá yẹn ò gbádùn ẹ̀sìn mọ́ kò gbádùn good tá a fẹ́ kó rí ló ti rí yẹn. máa yọjú sí ìyá yìí wọ́n máa padà voice out ìyá tó pè ní ìyá rẹ̀ tó jókòó tọrọ ayé rẹ̀ náà rè gbogbo àwọn ọmọ rẹ̀ kò sí tó di ógbélé ọkọ nù èbí tó bí mẹ́ta apá méjì ń bẹ kò jẹ́ mi ò àṣé ń fi àwọn ọmọ ọmọ rẹ̀ fìra ẹ̀mí tiẹ̀ ni ẹ gbádùn mi ẹ gbọ́ èyí tó bá bí mẹ́ta náà ọmọ rẹ̀ ọ̀pá méjì ń bẹ òkú kan ẹlẹ́mi lè máa pé ọ̀rọ̀ yìí ẹ sọ́dọ̀ ẹ̀ ríìlì sá nígbà tí ò sójú wọ kò lè ríìlì sí ọ ń ni mò ń sọ fún yín ẹ yọjú sí o wọ́n bá gbé pa ọ̀dà Anambra àbúrò ìyá tó gbà á sílé wọ́n ríran sí yẹn náà pé alàjẹ́ tó gbà sílé iṣẹ́ ìyẹn dàrú ìyẹn náà ní àǹtí òun ẹ̀ bòde ó tún lọ ọ̀dọ̀ eh, àbúrò ìyá rẹ̀ ìyá náà tún lọ ọ̀dọ̀ àbúrò ìyá rẹ̀ ní Imo ìyẹn náà tún le wọ́n tún ríran sí yẹn náà family house wọn nínú fíléèjì Imo lówèrè nìkan wọn ní kọ́ máa lọ lóbẹ̀ ẹsẹ̀ wá ń rùn ìwà ń pè ọmọ yìí àì lè jẹ́ pé kọ́ tẹ́rí gba kú yẹn ńgbà ọmọ sì ti gbọ́ bi tí ó sì fẹsẹ̀ gúngò tí ara ń ta látijọ́ yìí pé omi ìtura ti bá òun ọmọ yìí ò sì kìmọ̀ látìgbà yẹn títí tó fi bímọ kò síìkì mọ́ ẹ máa yẹra wò ẹ máa kíyèsára tẹ bá ti ń lá àlá ọlọ́run ọ̀fẹ́ lómi ìlẹ́gbọ̀n àlá o ntọ́lọ́run fún kálukú wọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run fún ẹlòmíì ní àsọbádé sọmọ wọn ń pè ká sọ̀rọ̀ kó sì rí bẹ́ẹ̀ ọlọ́run fún ẹlòmíì ní àlá òréré kí là ń pè ní àlá òréré bí kéèyàn kan ṣàdédé ṣe báyìí ó lè má ju àárín thirty five minutes lọ àbí twenty minutes ọlọ́run yóò sì fi nǹkan hàn ẹlòmíì lè wà ní congregate bá nu mọ́tò ni o bá láàrin ọ̀pọ̀ àwọn èèyàn ní ọkọ̀ jókòó bí wọ́n ti ń sọ̀rọ̀ ọkọ̀ ṣe báyìí ẹ̀mí rẹ ti lọ ọ wà ní bíbà yìí ẹ̀mí rẹ ó sì ti máa rí náà rí òǹdó ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ tẹ́lọ̀mí ọ̀bá gbààwẹ̀ kò ní ríran tẹ́lọ̀mí ọ̀bá ṣàdúrà kò ní ríran kódà bẹ́lọ̀mí ti wá jẹ́ alágbèrò tó yọ máa ríran ní ojúmọ́ ni. ẹ ẹ àgbèrè wọ́n fọ̀rọ̀ àgbèrè lẹ̀ bó ṣe jẹ́ alágbèrè tó yẹn yọ máa rí ìran lálálálá yọ máa rí ni. bọ́lọ́hún ṣe dáhùn nìyẹn. tó bá ti ń lá àlá máa ṣàdúrà sí i tàbá òun bá ń rá kíyèsí kan nú ara máa kíyèsí. ẹ̀yin ìyàwó ẹ máa kìlọ̀ fáwọn ọmọ yín ẹ̀yin ọmọ ẹ̀yin náà sì máa rọra ṣe ayé ọ̀kánjú o èèyàn tó wà nú ayé ní kánjú o kálukú sì mọ̀ bí ti ń bára ẹ̀ wèrè ọ̀pọ̀ ń lò báyìí bí ìtayé àtijọ́ láyé àtijọ́ tá a bá rí obìnrin tó bá wọ ṣòkòtò obìnrin ẹyọ kan tó wọ ṣòkòtò èèyàn bíi ọgọ́rùn-ún méjì ni wọ́n máa wọ ẹ́ obìnrin wọ ṣòkòtò ah obìnrin wọ ṣòkòtò ah obìnrin wọ ṣòkòtò ah orí orí orí orí láyé àtijọ́ kò sí ohun tó burú bẹ̀bẹ̀ ṣé ń wọ̀ láyé òde òní náà ṣùgbọ́n ẹ wọ̀ ọ́ wà proper ọ̀pọ̀lọpọ̀ ti ta ògo ara ẹ̀ ní gbàǹjo torí pé ń wá owó ń wá bàbá aláàánú tálọ́pẹ́ rẹ̀ ní bàbá aláàánú fún lẹ́yìn ọlọ́run ọba tí í jẹ́ làtífù ọlọ́run ọba nìkan lọ́ba tí í sàánú fẹ́ dà ẹ̀dá kan ò lè sàánú kan fún yẹn kọ́ má gbẹ̀jẹ́ lọ́wọ́ èèyàn ta bàbá burúkú aláàánú àwọn wèrè bàbá táyì ń pè ní bàbá aláàánú ohun tí ọ̀yẹ́ wọn jẹ wọn jẹ àwọn ọlọ́mọ ni wọ́n fi ń ṣètùtù ọ̀rọ̀ àwa ọgbà wọn láàyè lọ́dọ̀ tiwọn èmi ń lérú wọn ni kò tiẹ̀ sáàyè kò sáàyè gbogbo àwọn èèyàn wọn mọ̀ pé mo burú púpọ̀ kó tó bá mi sọ̀rọ̀ lórí fóònù wọn gan wòrú ọ̀rọ̀ tó fẹ́ bá mi sọ àbí ọ̀rọ̀ mo fẹ́ ṣe kíní kàbí ẹni nǹkan kàbí kan ọ̀ gbọ́dọ̀ gbé déwájú mi ọ̀ gbọ́dọ̀ gbé déwájú mi ẹ fọ̀nà àdúrà mà ọmọ yín ẹ jẹ́ ká jìnnà sí àgbèrè tọba ayé jẹ́ lónìí nìyẹn mo sọ nínú ètò kan ọmọ twenty years ọfẹ gun jíìpù tí bàbá rẹ̀ ògùn tẹ ikú tí ìyá rẹ̀ ògùn tẹ ìwọ náìtì ọfẹ gun jíìpù kò sí ohun tó burú mbẹ tó ọba iṣẹ́ rẹ̀ tó ń ṣe tó jẹ́ iṣẹ́ tọlọ́run ọba yọ́nú sí kò sí ohun tó burú mbẹ àmọ́ ọjọ́ orí yẹn kéré pọ̀ ó kéré pọ̀ ọlọ́run ọba yóò máa ràn wá lọ́wọ́ o yóò máa yóò máa jẹ́ ká pàdé o ànírìbínú ọlọ́run o gbogbo ẹ̀yin tẹ́ wà lájò ẹ kórè dáadáa wálé ẹ gbáyé sí rere ẹ gbáyé sí rere kò ní fẹ́ kórìn èké mọ́ tójú Saoty o. rántí pé e ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàgbé jò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Òṣùpá àtúntì dóde pẹ̀lú orin àgbáyé akórèdé Òṣùpá ti bò òkò àgbáyé sátìmọ̀ tẹ́lẹ̀ pé kí nǹkan ọ̀hún ṣàròyé bó bá ṣe tọ́mọ làwa ń fò orin ṣàlàyé inú ayé làwà fẹ́ni tó ní ìyànkọ̀rẹ́ ayé ẹ̀sìn tó ń gbé nínú ayé wọ́n lẹ́kọ̀ọ́ tí ẹ sì kọ́ńkọ́ gbogbo ayé òun lórin sáyidì fi ń kọ́ ọ̀rọ̀ màráyé. rántí pé ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. ajára àwọn ọgbọ́n o ká kọ́kọ́ gbà wípé ilé ayé ogun ni ogun mẹ́ta kan wá ṣe kókó dandan ni sọmọlábí èèyàn gbọ́dọ̀ jà gbogbo ẹni tó jagun náà yìí náà ń bọ́mọ ni mọ̀ árabá t lè jálè. bọ́ ọ bá jẹ́ kìrìsìtẹ́nì máa gba àwẹ̀ ìgbà mẹ́ta ẹ̀dẹ́ ènìyàn kò lè fo kálukú láyé àfẹ́ni ọba fògo ayé ẹ̀tọ́ rẹ ló kù ẹ gbádùn mi ẹ ń gbádùn mi gbogbo ẹni tó wáyé kọ́ ni ó lówó o sáré mọ́ níwọ̀n àwọn ìyá wa ayé àtijọ́ wọ́n lè má kàwé bí wọ́n ṣe kà á wọn omi ò tiẹ̀ kà rárá gbogbo ọjà tí mi ń ta kò wọ two thousand àmọ́ wọ́n fẹ̀mí òdodo tà á ọlọ́run sì ṣàánú wọn ó bless àwọn ọmọ wọn gbogbo kìràkìtà tẹ́lẹ̀mí ìbá ṣe o má rí ṣe tọ́jọ́ pé àwọn ọmọ tó bá bí àwọn ní ọ̀dì ọ̀rọ̀ rẹ̀ wákàtí wo lọ wá mọ̀ tọ́lọ́run tú ọ sí. ẹni tó fi àárọ̀ ọjọ́ rẹ̀ tó fi gbé bàbá olóńsó àbáwò lẹ máa pè káàkiri àwọn tí ń ṣe sọ́ọ̀mù àbẹ̀wò lẹ máa pè ẹ bá ń pè dáadáa àwọn tí ń ṣe sọ́ọ̀mù sọ́ọ̀mù àbẹ̀wò lẹ ń pè tí bàbá mẹ́ta máa gùn ẹ̀yìn mẹ́ta pọ̀ àbí kílẹ̀ ẹ bá ń pè dáadáa ẹ́ ẹ̀ mọ ohun tẹ́ni yìí ń wá pé tútù ọ̀rọ̀ rẹ̀ ló ń fẹ́ ṣe. ẹ sì rẹwà tọba wa yá wọn ní àǹtí Rebecca àti ẹwà àǹtí yẹn dẹ rẹwà àǹtí yẹn dẹ rẹwà àti àmọ́ ikú tó kú yẹ ọdá ẹyin mọ ohun tó fọwọ́ rẹ fà ẹ mọ ohun tó fọwọ́ rẹ fà ogun ìdílé ń bẹ ń bẹ sámú bẹ́ẹ̀ ṣe ń kẹ́kọ̀ọ́ lára wa àwa náà ń kẹ́kọ̀ọ́ lára yín. ẹlòmíràn níbẹ̀ ṣe ń wo òun yìí ṣá tóun sì rẹwà tó yìí òun ìrẹ́ ní í pè ó wà bẹ́ẹ̀ fọkùnrin náà ó wà bẹ́ẹ̀ fọkùnrin náà ogun ìdílé ń tẹlòmí ogun àfarawé ń tẹlòmí ogun àfarakọ́ ń tẹlòmí ogun àfọwọ́fà ń tẹlòmí ṣẹ̀dá wa lè bọ́nú ogun láyé ẹ̀dá lè bọ́nú ogun tó bá ti mọ ọlọ́run rẹ ọ̀ bọ́nú ogun àdúà ṣíṣe yìí máa ń yí kádàrá padà ẹ gbádùn mi àdúà ṣíṣe yìí máa ń yí kádàrá padà ṣùgbọ́n àwọn nǹkan kan rọ̀ mọ́ àdúrà ní ṣíṣe tó bá fẹ́ kí kádàrá rẹ ó tètè yí kó sí bó ṣe fẹ́ ọ gbọ́dọ̀ ní ẹ̀mí ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba rẹ tó ń sìn ó sì máa ṣe ìtọrẹ àánú ẹ gbádùn mi ni ọ máa ṣe ìtọrẹ àánú ó sì nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba rẹ tó ń sìn ó sì lẹ́mìí ìgbàgbọ́ kìí ṣe pé kò gbé kúránì lọ́wọ́ àbí kò gbé bíbá lọ́wọ́ ah, àwa àmì muslim àmì christian àmì ìyẹn kọ́ kọ̀kọ̀ rẹ la nídìí kìí ṣe gbangba rẹ kọ̀rọ̀ rẹ ohun tó ń gbé kọ̀rọ̀ rẹ ṣe òun lọ́lọ́run nídìí kìí ṣe ohun tó ń ṣe ní gbangba. àǹfààní báyìí máa ń wà tí n bá ń ṣe ètò lọ́wọ́ láti bá sọ ìtumọ̀ àlá. So àmọ́ àwọn tó bá fẹ́ béèrè ìràwọ̀ rẹ two thousand naira ni máa ń báyàn wò lórí èèyàn kan two thousand ni ń sì sọ fún un ìwí polongo fún un torí pé àwọn èèyàn ń béèrè ni ń sì dáhùn lóhùn kan sọ pé bẹ́ẹ̀ kọ́ lórí rí gbogbo nǹkan kọ́ lóògùn tó bá ti mọrú ẹ̀dá tó jẹ́ ò ní dààmú mọ́. níbi ọdún tó lọ àbẹ́dúró arábìnrin kan wá bá mi ó ah, ní yìí pọ̀ wọ́n bá òun fínra ah, ilé ayé tiẹ̀ wá sùn gan pàápàá mo ta lọ fún ọpá ní sí ah ó ní wọ́n ń ṣèwọ̀n ah kò lè yé yín sà òun lòun mọ̀ pé wọ́n ń jà òun lógun ta lọ sọ fún ọpá yẹn ń ṣe àbíwọ̀ ló ń ṣera rẹ̀ ẹni ó lo tramadol tọ́lọ̀ bẹ́ẹ̀ jù náà sàn sáyé ló ṣe ẹ̀yin ẹ̀ fún mi lẹ́sìn ẹ̀yin ìyá wa èèyàn lo tramadol ọlọ́ọ̀bẹ́jú ọ̀sà sáyé ló ṣe àwọn ni wọ́n bá rà á ẹ̀yẹn lọ kó dín àbẹ̀wò ni wọ́n mú láyé òde ẹ̀yìn náà máa wà tó fà wá àwọn èèyàn àwọn èèyàn ṣe é fún oògùn ikọ́ àwọn èèyàn wọn láwọn ọ̀hà ẹ̀ ẹ̀yìn náà gbọ́ túmọ̀ rẹ̀ wọn láwọn ọ̀hà ẹ̀ erékeré àwọn ọ̀dàrú wọn ní kéré àwọn ọ̀dàrú káwọn lè ṣìwà wò sẹ́ni abá háyè àsàmárì nǹkan gbàǹwájú ọlọ́run ọlọ́run gan ò ní ìdí wèrè ẹni rí ẹ pé lọ́fẹ́ bá lò arábìnrin yìí lòun ò rí sí ó ní nǹkan dàrú mọ́ òun lọ́wọ́ olówó ni ọ̀rọ̀ ẹni ṣe é láàánú wọ́n gbé òdìdí owó bàbà fún bí máa ń ṣòwò àwọn olówó ní ń bá rìn ẹ̀ mọ̀ pé bí àbá bolówó aláàánú rìn tó ṣèwọ́n náà láàánú yóò dúpẹ́ wọ́n gbé owó tó tówó fún òun náà bá lọ́ọ́ gba ṣọ́ọ̀bù sékòó ìgbà tó lọ́ọ́ gba ṣọ́ọ̀bù sékòó kọ́ta ẹni wá wà lọ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ọ̀gbà ṣọ́ọ̀bù tó jẹ́ pentrade nítorí ara tó tiẹ̀ kalẹ̀ òun ń tà àwọn táwọn jọ ń tajà yìí gbóná pọ̀ wọ́n lo pẹ̀fúmù wá wọ́n lo airbran wá wọ́n kàtíkè wá àwọn christian kan bẹ̀rẹ̀ wọ́n máa ka bíbélì ni bẹ́ẹ̀ làwọn alájà kan àwọn náà máa ka kùránì ni wọ́n mú tẹ̀sùn bá lọ <laughs> mọ́lẹ́wọ̀lẹ́yìn náà wọ́n náà ti gbìyànjú káàkiri wọ́n ti lọ abẹ́kúta òun lọ ọ̀jẹ̀bú òun lọ Ṣakí òun lọ Ìbàdàn òun lọ ọ̀dọ̀ kínní kan òun lọ ọ̀dọ̀ kínní ní irọ́ ni ọmọ máa tanra ẹ jẹ tá ló sọ fún ọ pé òun ti kádàrá rẹ yan yan wà látò di ọ̀run ibà farawé ló ṣe ó ní kí ló dé sá àbíyè lọ yàn wá látò di ọ̀run iṣẹ́ àbíyè òun la ràn wá sí wa láyé ẹnìkan ọ̀ràn pé ọlọ́pàá tẹ sáàrin ọjà kọ́ ọmọ kí wọn náà tọ́ ẹ̀ brown sójú. So kọ́ wọ́n máa pé màmá rere màmá kẹ́ àbíyè nìwọ agbọmọlà ní. ó léwò ní ìjábí mo ní dókítà dókítà tó àbáwo kàǹkà ara rẹ nìkan lọ kọ́ṣẹ́ nọ́ọ̀sì tàbí kó padà sí school of nursing báyìí ọ̀dàkẹ́ lọ ó kò lórí àga ọba jókòó kalẹ̀ ó ní school tóun lọ nìyẹn nursing lòun professional nurse lòun kọ wá mú owó yẹn kọ lọ fi kọ lọ fi establish hospital rẹ máa wo bó ṣe máa jẹun kí wọ́n dèèyàn bí wọ́n bá gbé e dọ́dọ̀ rẹ yọ máa yè ni ó ní bẹ́ẹ̀ ní sà ó ní iron lady ni wọ́n máa ń pè wọ́n ó ní kí wọ́n ó reject èèyàn kúrò ní ẹni hospital tí wọ́n bá gbé e dọ́dọ̀ òun paracetamol tí wọ́n ń fún náà lòun fún ọlẹ́ni yóò sì dìde ah! ṣé pé sí ọ̀hún iṣẹ́ rẹ̀ nìyẹn iṣẹ́ tó mú wáyé látòdì ọ̀run nìyẹn.

tẹlómiì bá wá ti dààmú tó bá su ẹló sà mo ní gbóhùn yín ni ẹsẹ wa gbà ń báyìí owó tóun ti ná báyìí ní sikẹ sọ̀rọ̀ ten million sẹmi ní kó fún ọ padà àbá ọmọ bí tó ọ ná sí ẹ <clears throat> arábìnrin lòun láàlá kan madame olùtòkun olùkọ̀tún mary ti máa ń ṣe program lọ́wọ́ báyìí lẹ́lẹ́tọ́ àti bèrè àlá anybody ò gbọ́dọ̀ pè mí kó béèrè ìtumọ̀ àlá mọ́ àwọn agbófinró ni wọn ní kí n stop ẹ̀ wọ́n ní má bẹ́ẹ̀ nìkan túmọ̀ àlá ẹ̀yin náà mọ ohun tí ń ṣẹlẹ̀ ní nàìjíríà láyé òde òní tí wọ́n bá ní ń wọ́dà rẹ̀ káàkiri wọn ni wọ́n lọ wo last call rẹ̀ kódà àwọn èèyàn máa pè mí láti inú prison pé mi ni àwọn wo program ah! torí àwọn yìí ni á gbé ìwé jáde ẹni tó bá ti níwèé yìí lọ́wọ́ ti wà registered nìyẹn ìgbà tó o bá ti pè mí ìmọ̀ kódà bó o pè mí nígbà hundred lójúmọ́ máa dán lóhùn ṣùgbọ́n tó o bá ti ní ìwé ìtumọ̀ àlá àwọn kan bẹ̀ yẹn àwọn kan bẹ̀ yẹn bá mú wèé yẹn wá bá mú wèé ìwé ìtumọ̀ àlá yẹn wá. Down down down down down. ẹ wo ìwé yìí ìwé ọ̀hún ni kò ju chéńchélé báyìí lọ chéńchélé báyìí ṣùgbọ́n ohun tó wà nú ẹ̀ tó wá ń pẹ́ ó dùn ju magi lọ òun rèé tó o bá ti ní ìwé yìí lọ kò sígbà tó pè mí ti ní dáhùn ipò béèrè ìtumọ̀ àlá kódà bọ́ fẹ́ bá ẹbí rẹ̀ béèrè màá dáhùn ṣùgbọ́n tó bá ní ìwé yìí lọ́wọ́ mi ní dẹ lóhùn anything tó bá kọ sínú inbox mi ní dáhùn In delete ẹ̀ dànù ni fi síbẹ̀ five thousand lẹ́yọ̀kan ten thousand ní adi àdínkù five thousand wọ́n tọ́ bá ti rà yẹn ń ti kọ ọkọ̀ rẹ̀ lẹ́wọ̀ àtàdírẹ́sì ń túmọ̀ pé lágbájá yìí ní lọ́wọ́ ọlẹ́tọ̀ àti pèmí ìwọ̀n yòówù tó lè sún tọ̀hún tí ọba ní lọ́wọ́ bó pèmí ní dá lóhùn ẹlẹ́mìíràn àwọn ọmọ inú gúrùpù bàbá jẹ́ ọmọ inú gúrùpù sẹ́mi bẹ́nẹ́fìtì ẹni bẹ́yìn lẹ́ bẹ́nẹ́fìtì mi èmi gbogbo ohun tẹ́mi ń kọ́ mẹ́yìn lẹ̀ ń bẹ́nẹ́fìtì èmi ò bẹ́nẹ́fìtì anybody àìmọye olówó tó wà nínú gúrùpù yìí tí wọn ò ṣàǹfààní fún yàn tá a bá wá gbé nǹkan tó wúlò fún yín jáde ẹlòmíì ó tún wá fẹ́ múlù ẹ̀ nímú ẹrú àwọn wòlíì kan tó ń fi mí dá àwọn kọ́sítọ́mù àwọn olówó àtàwọn àfáà kan gbogbo ẹ̀ tó jẹ́ stop ẹ̀ nìyẹn táwọn kọ́sítọ́mù àwọn bá lálà wọ́n wàá pè mí wọ́n máa sọ fún wọn wọ́n máa pè wọ́n máa gbọ́ tùmọ̀ rẹ̀ wọ́n máa sọ fún wọn ah, tẹ bá rí tí mò ń rí sí fukọ tẹ́lẹ̀ yín gan sọ pé sà ìbádà kẹ stop ẹ so n tó jẹ́ kí n stop ẹ nìyẹn o àmọ́ tá a bá ń ṣètò lọ́wọ́ báyìí màá da yín lóhùn madam olùkọ́ tún mary olúwa ṣèyí alfa amúláàlá wípé wọ́n fi irú irú tamílọ́rẹ̀ lójú oorun wọ́n di irú yìí ní ọ̀nà méje kí ni ìtumọ̀ rẹ̀ hello hello ẹ kúrọ̀lẹ́ ẹ kúrọ̀lẹ́ hello ẹ kúrọ̀lẹ́ ẹ̀ra sọlá kọ́ yẹn ah, ẹnu yẹn jẹ́ngbèjẹ́ngbè èrí ẹnu rẹ ọ̀dà ẹnu rẹ ọ̀dà èmi àti ya mọ́ríà sọ̀rọ̀ níjọ́ wo bó bó bó ní gbogbo ẹ̀. Okay. Okay. Kí ló wí? Ṣé ẹni yẹn? Okay. Okay. Sọ́gbọ́ yóò bá dáadáa. N hmm, kò sí wàhálà. Kò sí wàhálà. Àwa náà gbọ́ Gẹ̀ẹ́sì. Mọ́lá náà gbọ́ Gẹ̀ẹ́sì. Ṣé lọ́dọ̀ rẹ̀ lọ ṣẹlẹ̀ ọ̀dọ̀ rẹ lọ́wọ́ àbọ̀dọ̀ rẹ ok bá ti ṣe tán máa pè ẹ́ padà èmi gan ń bọ̀ abàdàn ní ọ̀sẹ̀ tí ń bọ̀ o ti gbọ́ ẹ̀lẹ́. ìyá wa tó lóun láàlá yìí alátọ́dá arábìnrin aláyìí ọ̀nà méjì ló pín sí òun rí owó owó àmọ́ adúró lọ́wọ́ rẹ̀ tó bá jẹ́ pé irọ́ ni mo bá pa kó máa já mi mádàmú olùkọ́tún òun rí owó ṣùgbọ́n owó ò dúró lọ́wọ́ rẹ̀ ajé sì ń bẹ ní ara rẹ̀ hello yeah hello. mo ní mbọ ń ni ọsẹ ti mbọ abaya ń bọ̀ abáyá wednesday or thursday mò ń bọ̀ kó ṣe ok ok ok ṣé wàá tiẹ̀ lẹ́jọ́ lọ ok ok kò sí wàhálà tí má ti ṣe tọ́ máa pẹ́ padà ṣùgbọ́n. Hmm, hello. gẹ́gẹ́ mo ṣe wí arábìnrin owó ọ̀ máa dúró lọ́wọ́ rẹ̀ ibi tó bá ń lò sí kí wọ́n bọ ṣiṣẹ́ ìtúsílẹ̀ kí wọ́n jẹ́ kọ ọ̀rọ̀ náà lọ sọ́ǹgbọ́ dáadáa báyìí àdúrà rẹ̀ ó gbà ó ayọ̀ rẹ̀ ó kún o àwọn madam lẹ́yẹ àwa tá wà ní ọ̀nà jíjìn ńkọ́ báwo la ṣe lè bá fẹ́ ra fóònù ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lọ sí kọ̀ǹpútà fìlèjì ìwé yìí wà ní ìkọ̀tún ah astagfirullah ọlọ́run foríjì mi ìwé yìí wà ní abẹ́kúta ó wà ní bàrígà lọ́nà méjì ó wà ní lẹ́kí ó wà ní kòròdú ó wà ní mẹran ó wà ní ìbàdàn ó wà ní dùgbẹ̀ ó wà ní ilé bámidélé ní nìbàdàn ní òkè àdó àwọn ibi tó wà ní mò ń kà kalẹ̀ yìí ó wà ní Abidjan ìwé yìí wà ní London eh, ó tún wà ní Òṣogbo àwọn ibi tí ìwé yìí wà ní mo ti ṣàlàyé yẹn ẹni tọ́nà rẹ̀ bá jì five thousand ìwé yìí tí a bá ti sọ̀lú tẹ̀ ń gbé á lọ sí páàkì ibẹ̀ á bá yẹn envelope ẹ̀ ẹ lọ gbà ní páàkì ibẹ̀ ṣùgbọ́n owó tí wọ́n fi gbé táwọn onímọ́tò ọgbà fi gbé ẹ̀yin lẹ́sàn-án so ọfà tó wà fún ẹni tọ́nà rẹ bá jì nìyẹn àbí tẹ́ ẹ bá léèyàn níbí tó lè bá yín rà so gbogbo àwọn ibi tá a ti dárúkọ yìí àwọn ibi tẹ́ lè ríra nìyẹn Abẹ́òkúta Òṣogbo Ìbàdàn ọ̀nà méjì ló wà so ó dẹ̀ wà l'Óṣogbo ó wà l'Abidjan ó wà ní London so ó wà ní eh, Mẹ́ran lérí abúlé Ẹ̀gbá ó dẹ̀ wà ní Ìkòròdú ó wà ní Lẹ́kí ó wà lọ́nà méjì ní Bàrígà àwọn ibi tó wà ní mo ti dárúkọ yẹn sọ bó ṣe jẹ́ nìyẹn. ìwé yìí wà lábíjàn ìwé yìí wà lábíjàn madam Akímọ́wò Àjàní ìwé yìí wà ní Abíjàn dáadáa tẹ bá ti ṣe tán tẹ fẹ́ rà so màá sẹ́ndì gbogbo ibi tíwèé yìí wà màá sẹ́ndì ẹ̀ sí yín ẹ add mi ní whatsapp so ẹni tó wà lọ́dọ̀ rẹ̀ kẹ́ ẹ lọ rà mẹ́ ẹ bẹ́ẹ̀ ni ọ̀nà akọ́ ok madam olùkọ́tún ọ̀nà méjìlá láì wá súnṣẹ̀ owó ó máa lọ́wọ́ yín ẹlẹ́lẹ́ẹ̀kejì ogún pọ̀ ogún pọ̀ káípẹ́ iyọ̀ yìí ó ní dídì torí dídì wá yẹn ó ẹni bẹ̀ lọ́hùn lórí ẹ̀ ìní sọ̀rọ̀ fún yín jù wọn bá ti ń gé fún yín mo ti sọ yẹn so ẹ fẹ́ jàǹfààní two thousand tí tẹ́ fi wo nǹkan yẹn sì ní sọ fún yín àdírẹ́sì mẹ́ran tẹ́ bá ti dé wọ́n ti fẹ́ tán ní mẹ́ran o ìbá da tẹ́ bá lè lọ níjọ́ ah, Sunday àbí Saturday tàbí Monday ẹ bá tẹ́ bá ti dé eh, Everbest láti Everbest ọ́ láti ilé ìwé ẹ lè gbé ọ̀kadà kẹlẹ́yìn lọ sí ah, oyekilo close ah, ah, akínyẹlé close ok ọ̀kàrìmàdé akínyẹlé close nọmba three ẹ béèrè bíọ́lá ẹlẹ́yìn béèrè bíọ́lá tàbí màmá bíọ́lá so wọ́n máa tà á fún so bó ṣe jẹ́ nìyẹn tẹ bá fẹ́ rí èmi náà máa rí èmi náà èmi gangan fúnra ara mi ẹ bá mi pàdé ní mẹ́ran níjọ́ sátidé tẹ bá máa rí mi níjọ́ ní mẹ́ran yẹn ọwọ́ ìrọ̀lẹ́ lẹ máa rí mi so bó ṣe jẹ́ níbẹ̀ ẹ máa rí mi níbẹ̀ ẹni ó bá dẹ̀ ra ìwé yìí ẹ mọ̀ pé five thousand ni a tún wá bá wo ìràwọ̀ rẹ̀ lọ́fẹ̀ẹ́ tọ́ bá wo ìràwọ̀ rẹ̀ lásán láì jẹ́ pọ́ ràwé two thousand naira ni kò dí two thousand ṣùgbọ́n ẹni ó bá ràwé yìí a bẹ̀ wò ìràwọ̀ rẹ̀ tí ó fù dáadáa so nínú five thousand yìí náà ló so ọlọ́run á gbàdúrà wa o ara àánú gbà o ojú ò tì wá o. Eh, gẹ́gẹ́ bí ọṣẹ kan náà wà tá à ń tà ẹni ó bá fẹ́ rà iṣẹ́ tọ́sẹ̀ yìí ń ṣe ó pọ̀ ó pọ̀ dáadáa ọ̀sẹ́ni tí ó lè lò ó dáa gan five thousand kò sì jẹ́ nù. dr seyid ugbomọ̀nà àyédọ̀rẹ́ akọ igun tí gbóyè ajá kankan àpáta pírí oníṣègùn òfìlẹ̀ níwé àtẹ̀gbọ̀n jẹ́ fún bàbá ọkọ ọmọ ọ̀dọ̀ àgbẹ̀. Yorùbá ṣàyẹ̀wò ìjìnlẹ̀. Ayé tuntun, ayé tuntun, ayé ọ̀làdùn bí ayé gbóná, ayé ń yọrùkú, akíkanjú onígbìyànjú nínú ọ̀ràn ènìyàn lẹ́ni tí ráyé ṣe ní gbẹdẹmukẹ́ kò sí nínú ọmọ adarí hun tí tiẹ̀ ò ní dé ẹni tí bá ń ta ara rẹ̀ lókun. gbogbo ayé bá forí ìrókò tí ayé bá forí oró àmọ̀lé ọmọ alóńgbèjà ẹni tó bá lè gbà ní lènìyàn ké sí adéyínká ọmọ sónibárà ni mo fi wí pé kí yòmìyà ó tó de gòtì ọkẹ mẹmẹ káyà késólúgànde ogun ayé ó tó gbé ni mi láàyè ogun ayé tí ń sayé ọmọ ẹlòmíín dìdàkudà ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó hàn rà bá ọwọ́ akárìbọnú alákọ̀rí ń lọ́gun pé tóun nìkan ni kíkárìbọnú òsì kan ṣòro ayé ọmọ ènìyàn àfi ya béèrè lọ́wọ́ ọmọ ọ̀gọ̀rọ̀ ìṣòro tí kojú ọmọ ẹ̀dá púpọ̀ nínú rẹ̀ lè wà tẹnujá àìmọye ọmọ ènìyàn ti ń dáná mọ́ ara rẹ̀ lábẹ́nú nítorí pé omi ìwọ̀délẹ́dà wọn ń bínú sí nínú ohun gbogbo tí kò wá ń ṣe àfọwọ́fà sì máa fòsì tẹ̀dá ọmọ aládé ní firú rẹ̀ sọ̀rọ̀ ìgbà Dr. Sheikh Lukman ọmọ má jẹ́ kí n lóye àwọn nǹkan wọ̀nyí ọmọ ọ̀dọ̀ àgbà má jẹ́ n mọ̀ wípé ọmọ èèyàn tó bá yan kádàrá àṣálẹ́ títí ò ní yá lásìkò ọ̀sán ẹni tó bá yan tàárọ̀ ọjọ́ oore rẹ̀ ò ní pẹ́ kó tó bẹ̀rẹ̀ ìgbà òwúrọ̀ ìgbà ọ̀sán àti talẹ́ ó yẹ kó ní kálukú ọmọ tí rẹ̀ fẹ́ iṣẹ́ ṣe èèwọ̀ tí ń ṣe lòdì síráwọ̀ ẹni gbogbo rẹ̀ lọ́tọ́ ká bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà ọmọràn nínú oníṣègùn òbílẹ̀ tó mọyì inú nínú kahun dr lukú ọmọ àyàndáre tó lójú inú tó lè ẹni bèèrè ibi ìrìn àjò ẹ̀dá gbé ní kọkọrọ olúwa ní fún gbogbo ẹni tó ló lérò yìí kí ayé tó rẹ táyé fi ń dáná àìsàn lọ́fẹ́ sọ́dọ̀lá ìlera èèwọ̀ kan gbọ́dọ̀ wáyé dr lukú ọmọ àyàndáre erika ẹ wá lọ bísà ní bá ń sòjòjò bóbìnrin ọba ronyún ni bàbá ọkọ dr lukú ló lè pa obì rẹ nírè ọ̀pọ̀ ní ńlá tọ́yẹ ká ìtumọ̀ rẹ̀ òwú aláǹtakùn máa gbọ́ mi kọ̀ ṣàdédé ká máa kawó lójú oorun káwọn èèyàn ṣàdédé kórìíra ẹni àwọn àpẹẹrẹ burúkú tó léwu ni àìmọye èèyàn lọ́kọ̀ ọ̀run tàbáyọ ọ̀run ń dà láàmú bó bá déwájú Dr. Lukú ìmọ̀lẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí ọ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn ló ń ṣiṣẹ́ gbọ́dọ̀ bí aláìṣe àìmọye omidé ní tilé ọkọ délé ọkọ olúwa ọ̀dá ọbẹ̀ ìwọ gbọ́dọ̀ dákẹ́ gbogbo ìdákulẹ̀ ìdákúrekú ẹ̀tọ́ ni kí gbogbo rẹ̀ ó wá sófin ẹnìkan bẹ tó lè ràn ọ́ lọ́wọ́ nílànà ìbílẹ̀ yorùbá tó dángájíá dr lukú lórúkọ rẹ̀ bàbá ọgbọ́n ojúlówó ọmọ ìṣẹ́yìn ọmọ àyẹ̀dọ́rọ̀ òfin fásitì ọmọ ọdún àgbà ọ̀fọ̀ pẹlẹdálẹ̀ abálájọ tewé àtegbò ń já wéréwéré bọ́ọ̀ bá rebẹ̀ òòyìn lọ́hún lógo ẹni bá lè béèrè ní rígbà dẹ́mi mọ́ra kí n pa á lórúkọ àìsàn tí í já sórí kodò kọ́ àmì lè sọ̀rọ̀ kí n fi ọ̀sẹ̀ sí lórúkọ ìṣòro àti dààmú ẹni bá dákẹ́ títí ẹ̀họ́ bá kíkárí bọnú ọ̀tọ́ ṣòro èèyàn ọmọ tó bá sípá olè yẹn gbé mẹ́yà àmọ̀lé ọmọ ló ń gbèjà ọ̀ya gbéra ńlẹ̀ má fi wòsàn rẹ dọ́lá ọ̀la lè pẹ́ jù ẹ̀mí ọmọ ènìyàn kì í pẹ́ bọ́ tètè lọ kàn sí dókítà sheik lukman ọmọ àyàndáre bàbá ọgbọ́n oníwòsàn ìbílẹ̀ ọkùnrin ńlá gbogbo irúfẹ́ ogun ayé tó bá dojúkọ kíákíá kò ní pẹ́ tí gbogbo rẹ̀ ó dìrọ̀ ìwòsàn ìbílẹ̀ pọ́nbélé ni ìṣègùn tí wọn ò ní nǹkan èèwọ̀ nínú gbogbo tí ọ̀dà kọ̀dà níléeṣẹ́ tiwọn ìgbàgbọ́ nínú ọlọ́run àtìbẹ̀rù ọba ìdùmarè lọ́jọ́ kí titi ẹ̀ ọ́ yàtọ̀ olú iléeṣẹ́ dr sheik lukman ayọ̀dáre gbọ́lákínọlá street number twenty nine lady lac road second room by the right bàrígà nígboro èkó tàbí kẹ́ẹ̀kan sí wọn lópópónà onírèké apá kejì ibùdókọ̀ òkè ìtùnú dùgbà nígboro ìbàdàn ọkọ̀ iléeṣẹ́ àtìsẹ́yìn ń bá lẹ́kùnlé bẹ́ẹ̀ bá ti délé alùbàtà nígboro ìsẹ́yìn ẹ̀lú àlọ́ wọn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 Ah, ẹ̀yin tí mo fẹ́ dárúkọ yín yìí o ẹ kú jòkó ẹ pàdé mi ní whatsapp madam tóyìn oyeleye ẹ lọ háàdì mi sí whatsapp zero eight zero eight nine zero three eight six five eight madam tóyìn oyeleye ẹ pàdé mi ní whatsapp zero eight zero eight nine zero three eight six five eight madam olùkọ̀tún mary olúwaṣèyí ẹ̀yin náà pàdé mi ní whatsapp zero eight zero eight nine zero three eight six five eight address tẹ́ ní kí n fún yín ti mẹ́ràn mẹ́ràn yẹn ó lè fẹ́ pẹ́ mi díẹ̀ kí n tó débẹ̀ ẹ mọ̀ pé ààwẹ̀ wà lọ́jọ́ yẹn ààwẹ̀ ọjọ́ àràfá ó wà lọ́jọ́ yẹn tó bá jẹ́ pé ẹ bá lè wá ní Sunday tó bá yẹ pé Sunday jọ ọdún tí ó pè fún yín tó bá dẹ̀ yẹ pé Saturday yẹn náà lè bá fẹ́ kò sí wàhálà ẹ máa bọ̀ wá ní Saturday Saturday ni wọ́n lọ ilé àbí tẹ bá wá ní sátọ̀dé yẹn lè mo ṣe mistake ẹ lè bá mi ní sátọ̀dé yẹn sunday lè máa bá èmi ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ fẹ́ rí mi gangan gangan ìjọ sunday ni kẹ́ ẹ wá sunday òun ni kẹ́ ẹ wá tẹ bá máa wá ní sunday yẹn yóò súnmọ́ bí ọwọ́ aago márùn five yóò tó five ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ wọ́rì ẹ kàn fẹ́ ràwé tí màá padà bá yín wòràn wọ yín lórí fóònù ẹ lè wá ní sátọ̀dé yẹn náà láti everbest ọ wà trekable ẹ kàn máa trek lẹ bá ti bèrè akínyẹlé close akínyẹlé close ẹ kàn máa rìn bọ̀ wá sálẹ̀ ní ontario road ni ẹ máa rìn bọ̀ wá so number three ẹlẹ́yin béèrè bíọ́lá tàbí ìyá bíọ́lá so kò sẹ́ni tí ọ̀dà mọ̀ gbogbo bẹ̀yẹn so wọ́n á fún yín níwèé so mo ṣe jẹ́ nìyẹn mà ṣùgbọ́n tó bá yẹ pé mi gangan ẹ fẹ́ rí mi ọjọ́ sunday ìjọ ọdún òun ni kẹ wá tẹ́ ẹ bá wá wá ẹ wà níbi ọwọ́ five so bó ṣe jẹ́ nìyẹn mà bó ṣe jẹ́ nìyẹn mà ọlọ́run yẹn ó gbàdúrà ẹ̀yin méjèèjì tí mo dárúkọ yẹn ẹ pàdé mi ní ní whatsapp tí mo dárúkọ lẹ́ẹ̀kan. ọ̀rọ̀ ayé màdé ọ̀rọ̀ ayé màdé kò máa yé wa òwò ọlábọ̀dé èmi alóde tó mímí àmì kanlẹ̀ bí ẹni gbọ́jọ́ kú bá wọn. adigun wo ọ̀rọ̀ ayé mi ti sú mi níṣẹ́ ló ń ṣe mí bí kí n lọ bínú para mi torí kò tiẹ̀ yé mi mọ́ gbogbo kọ́ńtrátì mò ń lé pàbó ló ń já sí ó tiẹ̀ wá tó ti àlákàlà ojoojúmọ́ tí mò ń la bí kí n máa bára mi ní sùkúù tí mo ti ṣe tán láti bí ogún ọdún sẹ́yìn látijọ́ mo ṣe exam papọ̀ bí mo ṣe ń rí owó lójú oorun bẹ́ẹ̀ ni mò ń jẹ lójú àlá ìgbà míì tiẹ̀ ń bẹ tó jẹ́ pé inú gbòjò òkú ní ti bára mi lọ́gànjọ́ òru ó tiẹ̀ wá tó ti jàǹkáwọ̀ tí ń kọ́ mi lórí ìrìn gbogbo ipá ni mo sì ti sà gbogbo ìgbìyànjú mi pàbó ló ń já sí tí ò ti wá san fún mi báyìí. kò tí ì tán fún ọ. ibi ó ti yẹ kó rójútù sọ̀rọ̀ ayé rẹ ló tí ì ṣèbórí tí ò gbẹni ní gbáláwo rẹ kò ní. ibì kan bẹ tí wọ́n ti ń fewé àti ògbó ṣiṣẹ́ agbára Elédùmarè tí mo mọ̀ boko sì jìnnà ilá onírèé kò ọ̀dọ̀ Dr. Sheikh Lukman Anyadare bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní oníkálukú ti ń wá ojútùú síṣòro ayé rẹ̀ kékeré ní ti àlálílá lọ́dọ̀ wọn ìtumọ̀ rẹ̀ àti ìgbésẹ̀ lóko tí wọ́n gbé lórí ẹ ẹni ọkọ ọ̀run tàbí aya ọ̀run ń yọ lẹ́nu ọ̀dọ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà Lukman Àyándàre ni Elédùmarè ti ń ṣiṣẹ́ agbára pẹ̀lú tewétegbò. Àdìgún dákun gbà mí júwe ọ̀dọ̀ fèmí náà. o lè kàn sí wọn ládùúgbò Akínọlá ojúlé kọkàndínlọ́gbà òpópónà lédè lac bàrígà nígboro Èkó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 ìwọ náà kàn sí wọn lónìí kó rí bí bàbá ọgbọ́n ṣe fi tewétegbè dábìrà. àwọn kan ń jọba àwọn kan ń ṣẹ̀rù àwọn kan ń ṣe bí olódùmarè ọmọdé òòjọ́ ń ṣàláìsí àwọn kan ṣàyẹ̀ dà máa lọ àwọn kan ń ṣọdún àwọn kan ń sunkún àwọn kan. ẹ kú jókòó ètò tá à ṣe yìí ó wà fún kíkálukú kíyèsára mi ìpè ọ́ pé kó wá sọ́dọ̀ mi. So orí mídíà nísìnyí kálukú ní ń wá bí ó ṣe máa jẹun kálukú ní ń wá bí ó ṣe máa ṣe pé kí ni wọ́n pè ọlọ́run ṣàánú wa àwọn tó mọ̀ wá lókè òkun káàkiri ayé ó tó àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí a bá bẹ lọ́wọ́n àánú ó di kọ́ra àánú gbà àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run temporary address <clears throat> ìkan nínú ọmọ inú gúrùpù yìí ló fi bàrígà yìí ṣe wá láàánú ọ̀nà méjèèjì tá a gbé bàrígà yìí obìnrin bìnrin ló fi ṣe wá láàánú pé ẹ máa mo gbà á fún yín ẹ máa lò ó <clears throat> nígbà ẹnìkan tún dé arábìnrin ọ̀hún ìlú òyìnbó ló ti wá ó ní òun ọ̀la ìkìbìtì ẹwà yìí pé kò sí privacy tó tọ́ mo lẹ wá fẹ́ ṣe lè lọ èmi sábà lọ Ìkòròdú ni ọmọ èèyàn ń àwọn èèyàn ń ní olóhùn ti bá yín two bedroom kan bẹ́ẹ̀ ó sì sanwó rẹ̀ wọ́n ní a máa bọ̀ ẹ bá dúpẹ́ fún o ẹni dárúkọ rẹ̀ ẹni ọlọ́run mọ̀ ni. ọlọ́run yóò bá wa san wọ́n lẹ́sàn-án rẹ̀ gbogbo ibi táwọn ọmọ tìyí náà bá wà wọ́n ra àánú gbà ẹ̀yin náà ẹ máa ṣe dáadáa síbi tí ẹ bá ń lò sí pásítọ̀ yín ni olùṣọ́ yín ni àlùfáà yín ni ẹ máa ṣe dáadáa sí ẹ̀yin náà máa ra àánú gbà tó bá ti di ẹ̀yìn ọdún Ìkòròdú là ń lọ o á kúrò ní Akínọlá èèyàn wọ mọ́tò Ìkòròdú èèyàn dé bọ́ọ̀lọ̀ ní Ògòlóńtó láti Ògòlóńtó èèyàn wọ Ìgbogbo tí a bá ti dé Ìgbogbo èèyàn wọ mọ́tò tó ń lọ sí Báyẹ̀kù kò dé Báyẹ̀kù o ẹ bọ́ọ̀lẹ̀ ní Emily lẹ́gbẹ̀ẹ́ ilé epo báyìí bá ti jáyé nọ́mbà fifty three lọ́dọ̀ mi gbé ànúgbà o ojú ò ní tì yín o ojú ò ní tì wá o ọdún tí ń bọ̀ wáyìí àá sọdún ayọ̀ yóò bá wa láyọ̀ kò ní bá wa ní sàárè kò ní bá wa lórí àìrẹ́ a ní jẹ gbèsè o ọmọ aráyé ò sì ní tùwálé gbèsè kùdìẹ̀kùdìẹ̀ tó wà lọ́rùn kálukú ọlọ́run ọba wa gbọ́ o a ní wà lórí àárẹ̀ o báyìí. عن النبي صلى الله عليه وسلم أنه قال إن الله تعالى خلق عمودا بين يدي الأرش فإذا قال العبد لا إله إلا الله محمد رسول الله اهتز العنود فيقول الله اسكن يا عمود فيقول العمود كيف أسكن ولم تكفر لقائلها فيقول الله تعالى قد كفرت له فيسكن عند ذلك sallallahu alayhi wa sallam. La ilaha illallah, la ilaha illahu, la ilaha illa